oore tí ń bẹ ní oṣù Ramadan olùwọ̀bẹ̀ ẹlẹ́dàá wa kí ọmọ sàlàyé yìí ti ẹnì kọ̀ọ̀kan wa kí ara ká ní àǹfààní rẹ̀ innahu waliyu dhalika wal qadiru alayhi ètò yín ètò wa ètò Al-Furqan náà ló tún dé sí ti gbọ́ wa ní àkókò tí à ń bẹ yìí à ń bẹ olùwọ̀bẹ̀ ẹlẹ́dàá wa gbogbo àwọn tí wọ́n jẹ́ onínáwó lórí ètò àwọn ètò wa náà olùwọ̀bẹ̀ àlìkẹ́ lákọ́bá ní ṣe àlékún dáadáa fún yín kọba rírà kí ọ wá gba gbogbo ẹlẹ́sìn fún wa bákan náà ni àwọn ọ̀sáàbù wa tí a máa ń gbéwá ní ọlọ́kan ọ̀jọ̀kan lórí àwọn ètò wa wọ̀nyí àǹbẹ̀lọ́ ọba àlekí ọlá fún wọn náà àjíǹde ara àlékún mímọ̀ àlékún ìpáyé olúwa ọba àlekí kọ́lọ̀mù àlekí ọmọṣáláì ṣe fún wọn ìnà wọ̀lì ìgbà àlekí ọkọ̀ ọ̀dọ̀ alẹ́ ní èmi ètò alfurqan ìwọ rẹ̀ ẹ̀já ńlá ni ó gbé àwọn ọ̀sáàbù wa Yusuf ibn murtado almujahidun àwọn ń bẹ pẹ̀lú wa ní orí ètò nídàájí tèmi kú sábà bàbá ní sálámù sáwọn ará lé. asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. ẹ ẹ rí i pé salamu aleykum yẹn salamu aleykum alihuda lẹgbọrun kọlọmọba alekela kí ọsìn àwọn afáwa ní ẹsẹ olóore. ètò tí àwọn sábà ọmọọba ní gbéyẹ̀wò ní àwùjọ lẹ́nìí ẹ rí i pé ní àwọn ìgbà kọ̀ọ̀kan sígbà míì oríṣiríṣi àwọn kan á mú ń gbọ́ wọn pe bísíǹsì báyìí lójú ti dé o àwọn mmm àwọn kìíní oríṣiríṣi àwọn business ní sàǹbẹ̀ láwùjọ lẹ́nu kí ni àwọn business kọ̀ọ̀kan àbáwọn èyí tó jẹ́ haram tó jẹ́ ìwọ̀ nínú àwọn business wọ̀nyí kátàkárà wọ̀nyí àwọn òwò ló jẹ́ haram ń bẹ ṣé gbogbo tó gbogbo ògbà míì náà ní ìsìn ẹ̀kẹ́ gbọ́ pé wọ́n ní kiri kẹta bá ti sanwó báyìí àdéhùn òdìdí àwọn yóò kó o sí ibi bá ìgbà bá fi lọ ọjọ́ díẹ̀ báyìí ẹ̀kẹ́ gbọ́ pé wọ́n máa ti kálẹ̀ kí ni màá fi ti dàrú àti oríṣiríṣi àwọn báwọn yẹn ṣe ń ṣe láwùjọ wa lẹ́nu kí ni àwọn ṣùgbọ́n àwa gẹ́gẹ́ bí mùsùlùmí kí lọ́lọ́run ọba àlékè ọlá àwọn ètò wo ló àwọn kátàkárà wo lọ́lọ́run ṣe léèwọ̀ àwọn ọ̀nà wo sì ni ọba adéda fi ṣe àwọn kan ní èèwọ̀ eléyìí ni ohun tí àwọn sáàbù wa tí wọ́n wọn ọba ní gbéyẹ̀wò فليتفضل مشكورا منا ومهجورا عند الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وكل من تبعه بإحسان إلى يوم الدين أما بعد وأقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه kí ọlọ́run kí yóò san gbogbo oníkúlùkù ní ẹ̀san dáadáa wọn bá wa tí wọ́n ń wakọ̀ alfurqan àti ní wíwọlé sínú àkórí ìbánisọ̀rọ̀ pé àwọn òwò kátàkárà ọ̀nà àti wá ìjẹ àti wá ìmú tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ṣe ní èèwọ̀ níbi tí a gbà wọlé òun náà ni pé kí ni ń jẹ́ kátàkárà gan-an àwọn wo ló sì jẹ́ èèwọ̀ níbẹ̀ ohun tá à ń pè ní kátàkárà ètò kan tí Allah subhanahu wa gbé kalẹ̀ nínú Islam àwọn àfa òní ṣẹ̀ríà àpapọ̀ àjọ àfa wa Shawkani àti àwọn àlẹ́fíyà àrífù táwọn fún definition tí wọ́n fún kátàkárà àwọn onímọ̀ gbọ́wọ́ rẹ̀ sókè ju àwọn yòókù lọ látọ̀ àwọn òbí kan àwọn pè ní òun náà ní muqabilatu aw mubadalatu al-mal bil-mal bit-taraddi bi tariq al-iktisab òun náà ní exchange of goods and services kápárọ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan dúkìá kan tèmi ní kí n mú wá láti fi gba dúkìá kan tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ tí wọ́n náà ní bùkátà sí gẹ́gẹ́ bí èyí tí ń bẹ ní àti àtijọ́ nígbà tí ò tiẹ̀ tí ì sí owó pépà tí wọ́n mọ̀ pé wọ́n ń pè ní trade by bàtà ìwọ fẹ́ mm. jẹ su èmi fẹ́ jẹ wà èmi ò fún wọn ní su wọ́n fi gba ẹ̀wà ṣùgbọ́n wọ́n ní yọ jẹ pẹ̀lú mọ́jẹ̀mú bìtàrọ́ bí pẹ̀lú kájọ yọnu pé satisfaction wà ní ẹ̀gbẹ́ méjèèjì tẹ́kùlé náà mọ̀ túmọ̀ pé àjọ fi ń ṣiṣẹ́ sí eléyìí báyìí òfin Allah subhanahu wa ta'ala ọlọ́run sí lẹ́tọ̀ fún wa tá a gbọ́ ẹ̀rí rẹ̀ nínú al-Qur'an tàbá wo èyí tí wọ́n lẹ̀pọ̀ mọ́ àkòrí ìbánisọ̀rọ̀ yẹn pé al-buyu'ul muharrama ohun tí wọ́n ń pè ní tí wọ́n bá ní pé nǹkan ní muharram nǹkan tí wọ́n ṣe léèwọ̀ òun náà ni ma talaba shari'u tarkahu òun náà ni tí ọlọ́run ọba aṣòfin tó bá ní shari'u ẹni tí ń legislate nǹkan Allah subhanahu wa torí pé a kò tashri'u

yóò di ohun táǹpẹ́ ní azam yóò sọ ìyẹn dẹni àbùkù ẹni àfẹnugún lọ́dọ̀ ọlọ́run ọba adẹ́dà àti lọ́dọ̀ àwọn tí wọ́n bá ń bọ̀ fúnfin ọlọ́run ọba yóò sọ nìyẹn di ẹni tí ó ṣe kíni tí ó lẹ́tọ̀ọ́ sí ohun táǹpẹ́ ní ẹ̀kọ́ rẹ̀ òun náà ni ìyà punishment ìmà ayẹ̀kú nà fi dúnìyà àwọn fil akhirah inú kọ́ jẹ́ láyé kọ́tọ̀ jẹ́ lálùkìyàmà àbí láyé tọ́lọ́ kọ́mọ̀jẹ́ láti kìyàmà á wá rí i pé ìyà ọlọ́mọṣogbo wa ní ẹni ìyà ìkànpọ̀ méjèèjì ta pè ní albuyu almu aroma òun náà ni àwọn òwò kan alẹ́tì yẹm tẹ́ni obey òhà bí sábàbí tààrí mi lẹ́bi yàtàfàlẹ̀ kùbí kọ́wùn ṣe in najazan lizatihi aw kawnihi ní albuyu mu aroma òun náà ni àwọn òwò kan látà nítorí nǹkan tó lọ́mọ bọ́yà nǹkan kan ń ta fẹ́ tà yẹn jẹ́ ẹ̀gbin àbọ́jẹ́ nǹkan tí ó lè sọ nǹkan míì bí ẹ̀gbin àbí aburú kan wà ń bẹ fọmọ ẹ̀dá ènìyàn torí pé ọlọ́wọ́n bá gun tọ́lọ́ ní ká filẹ̀ pátá fáǹfààní ara wa ni àbáburú kan ń fọmọ ẹ̀dá ènìyàn àbí nǹkan yẹn tiẹ̀ wá ní àpọ́nlé kọjá ká sọ pé à ń tà lápẹẹrẹ ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ni àti gbogbo ògiri ara wa báyà nasu Qur'an ti wá pé wà laqad karramna Adam wa hamalnahum fil barri wal bahri wa razaqnahum min at-tayyibat. ògiri ara ọmọ ẹ̀dẹ́ nìyà ọlápọ̀nlé ló fi jẹ́ pé ẹ̀jì ara àyíta oríkèríkè ara èèyàn àyíta kódà èyí tí Islam lè pé báyà kó wọ́n lè ta àyíta káfíìr torí pé yóò sì ní kọ̀ǹdíṣìn tí ó sọ èèyàn gan ẹbí ẹrú tí wọ́n fi lè pé ẹrú ni pé òwú tó wà fi lè pé òwú ẹrú kọ̀ǹdíṣìn ni mo gbé wá gan nínú ẹ̀sìn eléyìí ni tàrífù tá à ń pè ní alùbùyù o alùmùhàrọ́mà àkáwá pé màṣírò ìyá kásòwò kátàkárà ayàpọ̀ náà Al-Qur'ani sùwà tọ́tọ̀ka eléyìí alákọ̀ọ́kọ́ ńbẹ̀ òun náà ni ọlọ́run ọba wa nù Suratul Baqara ọlọ́run ẹlẹ́dàá wa sọ fún wa pé al-bay'a ọlọ́run ní àṣekátàkárà léèwọ̀ tí ń jẹ́ ìsìn fún àwọn oníṣọ̀kúsọ tí wọ́n ń bẹ láyé ìgbà náà lọ́run tí wọ́n tún kú lónìí náà àwọn tí wọ́n ń sowó èlé sógúndogóje àwọn ọmọ ìyá àyàn lówó wọ́n mọ̀ sọ pé à kí bísíǹsì yóò lè boom ṣùgbọ́n àwọn ọ̀wá ní àwọn ọmọ bísíǹsì ṣe àbí òkè àfún yín lọ́ndọ̀ thousand ẹ̀ẹ́kẹ́ ti san one fifty fún wa lóṣù ni kò só kọ́ tí wọ́n fẹ́ra wọn wọ́n ń gúrùmù

gbàtẹ́ bá ń tà láàrin ara yín ẹjọ́ mú kíni ẹmú ẹlẹ́rìí nígbà tẹ́ bá ń tà nǹkan fún ara yín bákan náà gẹ́gẹ́ bí tààrífù tá a mú wa ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa sọ pé nígbà bá ń tà fúnra yín wala ta'kulu amwalakum baynakum bil batil illa an takuna tijarata an taradi minkum ọlọ́run ní kó pé ìtẹ́lọ́rùn ń bẹ láàrin tẹ́ fẹ́ tà fún ara yín àdísí wá pọ̀ náà látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam torí pa àti mọ̀ pé ànábì ẹni tí mọ ọ̀rọ̀ rẹ̀ mọ́ sí ebi ntọ́lọ̀ ọba wa bá sọ nù alukur'an ni níjọ́ tí wọ́n bi ànábì níbi èrè gẹ́gbó sí wa nù tíra àfa wa Bazzar musnad wọn àti mustadrak àfa wa akim wal Bayhaqi wọ́n bi ànábì léèrè pé iṣẹ́ wo ni fi ń lóore jù ànábì wa ni amalu rajulin biyadihi ànábì ni iṣẹ́ téèyàn bá fọwọ́ ara àti gbogbo bísínẹ́sì kátàkárà tí ọba ti sí jàǹbá ń bẹ̀ ó tá ń pè ní gíṣù àwọn kìíyànà tí ò sí jàǹbá ń bẹ̀ ilé ìrìnsẹ́ ti fi da àdìfọ́mọ èdè ènìyàn tí ọmọ jẹ́ pé à ń jẹ lọ́nà tọ́tọ́ à ń jẹ lọ́nà tí ọlọ́run ọba wa yọ́nú sí táàbì fi sórí láyà tí ní alkiyama níbo mi ànábì tó sọ pé innamal bay'u ẹ̀rí kátàkárà an taradi bó ti wá nù sínú àfọwọ́ ibn Majah ibn Hibban wal Bayhaqi wípé kátàkárà yìí ó bùkátà sí kí àjọyọ̀ lọ́rùn ara wa gbàtà níbi òtí ẹ̀ wá parí ẹ̀ ajẹ́ kí gbogbo ẹni tó fẹ́ jẹ́ ní gíga alálì jẹ́nà àníbi wa gbàtà níbi báwọn yẹn tó ń sòwò nígbà tó lọ́ngbà níbi dìde àníbi wa nìha àtẹ́jìrò àmín ẹ̀rí olùtajà tí èso níjàmbá ẹni tí ń ta tó bùkátà lítà tí ò yí lítà kù ẹni tó jẹ́ tó sùnwọ̀n tí ó jò sùnwọ̀n dì ẹ̀ntọ́ jẹ́ ti alápò tí ọmọ yọ kóró bíi mélòó mélòó kan ọmọ yọlẹ̀ anẹ́bí ni irú bẹ́ẹ̀ olùtajà tọ́kàn balẹ̀ sí pé alágbájá ah, èso ń jàǹbá anẹ́bí ni má anẹ́bí yìí tọ́wọ́dà kìyàmà yọmọ bẹ̀ pẹ̀lú àwọn anẹ́bí ọlọ́run láyé ìkẹ́ wọ́sídìkín yọmọ bẹ̀ pẹ̀lú àwọn olódodo èèyàn lọ́jọ́ gbọ́dà kìyàmà láyé tọ́lọ́run tó rìsáàfù fún wọn bákan náà ọgbọ́n òní wa ń bẹ́ẹ̀ ń bi ìsìn kátàkárà lẹ́tọ̀ òun náà ni pé ọlọ́run ti rí i pé ẹnìkan ò lè lo ayé kọ́rọ̀ gbọ́ torí pé wọ́n mọ̀ ní nǹkan tẹ́lómi ò ní ẹ wà ní bùkátà sí kẹmọ́ sí tàbádòlò àwọn nǹkan tí ń bẹ lọ́dọ̀ ara yín síra yín bákan náà ni pé àwọn bùkátà sí nǹkan tó ní àtàmúlò wà tààwọn máa lè ìbára ẹni ṣe ìbára ẹni wa ká lè tọ́lẹ́rẹ́tì wa ká lè jọ ọmọ ọ̀dà fún lágbájá kódà bí wọ́n lẹ́tọ̀ọ́ sádùúrà lọ́dọ̀ ẹni tó jẹ lówó kí ọmọ sádà pé ọlọ́run dàpọ̀ jẹ́ olówó ìgbàlọ́ ọlọ́run jẹ́ olówó mi sàn o a rí i pé ọfẹ́ sàdúà ọfẹ́ sàdúà torí pọ́fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ yọ sàdúà fún àti pé kátàkárà náà ó bù káàtà pé torí káwùjọ wa ó lè ṣèkìlì kó lè rọgbọ eléyìí ni ìwọ̀nba lórí ohun tí à ń pè ní àlùbùyọ̀rọ̀ ìtọ́jẹ́ tọ́lẹ̀tọ̀ tọ́wájẹ́pá wá fẹ́ yọ èyí tí ọ̀lẹ́tọ̀ ń bẹ̀ ká mọ̀ ká lè bá a bẹ pẹ̀lú àwọn ànẹ́bí ọlọ́run àtàwọn olódodo àti àwọn ṣùhádà ló fi jẹ́ pé gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin bàbá wa ẹ̀yin ọ̀rọ̀ wa ẹ̀yin àbúrò àbẹ̀gbọ́n táàjọ ń gbọ́ra wa tó ń kálukú wọ́n náà ń kọ́ sí business irú èwo ló ṣe táyé rèé òfìdá tálí kìí àmọ̀ òfìdá tó ní bí bẹ́ẹ̀ nínú ọ̀bà yé jẹ́ bàbá wa làwọn afẹ́ pín àwọn òwò tá a pè tí ọlọ́run ọba pè ní èèwọ̀ níbàámu sí àyàn Islam wọ́n pọ̀ tá a aw albuyuhu almanhiyu anha àwọn òwòtọ́lọ̀ sí wa lọ́wọ́ ń bẹ̀ ń kọ́kọ́ pín sí ọ̀nà méje tàbá wa bẹ̀rẹ̀ sí kà á rí i pé gbóńtà kà ò ní yọlẹ̀ nínú àwọn tí a fẹ́ kà yìí alákọ̀ọ́kọ́ ni nǹkan pè ní bay'ul majhul ohun tá a jọ mọ̀ ẹni tó fẹ́ tajà ọmọ pípa wà lórí nǹkan tá fún ọjà òkùnkùn alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni bay'ul ma'dum ohun tí ò tíì sí ilẹ̀ kámọ́ wá sí kíni kámọ ọ̀tá kalẹ̀ bákan náà bẹ́ẹ̀ ìhùmá ilẹ̀ ohun tẹ́ dá òní tí ò sí lọ́wọ́ rẹ̀ ọwọ́ sọ pé ọ̀fẹ́ tà ànábi sí ni wàlá ṣẹ́bi ìmọ̀ àlẹ́ ìndà ohun tí ò sí lọ́dọ̀ rẹ̀ mọ́tà bíi pé ẹ abi ra kíní àbí òsè ní lọ́dọ̀ ọwọ́ sáré ogbó lọ ọwọ́ lọ́rọ̀ ní àyè mi ọjà ìwọ̀n sọ́ọ̀lọ́ lọ sọ́ọ̀pù ẹlòmíì ní sọ́ọ̀pù ọjà àtàbá bọ́ sínú àwọn àlàyé ẹ̀ nífọ̀ọ́sí wẹ́wẹ́ a tún gbọ́ yé ju báyìí lọ bákan náà ni bẹ́ẹ̀ olùmọ̀kárọ̀ àwọn kẹtọ́lọ̀ ń sílé wọ̀ kí ọmọ ta ọjà ìwọ̀ àrọ́mù lè dá àti yí ọjà sọ pé eléyìí jẹun fún rẹ̀ àti rí náà sùn pé ìwọ̀ nílé àbí ká sọ pé kíni bẹ́ẹ̀ o máa yọ ẹyin nù alẹ́ máa fi yà títa nǹkan tó jẹ́ pé yóò kún àwọn èèyàn lọ́wọ́ nǹkan yẹn lè jẹ́ ẹ̀tọ́ ṣùgbọ́n yóò kún ọ lọ́wọ́ lórí nǹkan ẹ̀ṣẹ̀ àbí ohun tá pè ní bẹ́ẹ̀ o nájẹsì òun náà ní pé ká ta nǹkan tó jẹ́ ẹ̀gbìn tó lábẹ́ méje yìí a wá wo a gbójú wo àwọn tó jẹ́ pé kì í ṣe páwọn gẹ́gẹ́ jẹ́ ìwọ̀ fúnra wọn ṣùgbọ́n torí bóyá àkókò tí wọ́n ń ta nǹkan yẹn yóò sọ di kíni yóò sọ di ìwọ̀ àbáwọn tó lọ́mọ yóò sọ di ìwọ̀ alákọ̀ọ́kọ́ ń òun náà ní pé gbogbo tó bá jẹ́ mùsùlùmí òdodo kì tajà kì sì rajà tó bá jẹ́ tí júmọ̀ àti ọ̀ràn yẹn lé lórí Ah, alimam Qasim ah. ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo bóyá ó ní ọjà ó ní ṣọ́ọ̀pù ń ti ń ta nǹkan ẹ̀tọ́ ni ẹni tó fẹ́ rajà náà ohun tóun náà fẹ́ ra nǹkan ẹ̀tọ́ ni lópin ìgbà tí wọ́n bá ti pe sọ̀látù jùmọ̀ ìrun ẹlẹ́ẹ̀kejì tí ń túmọ̀ pé ìrun pé ìmáàmù fẹ́ gorí mímbàr gbogbo kátàkárà tí ẹni tí jùmọ̀ bá sọ̀rọ̀ yẹn lé lórí tó bá tà nígbà yẹn ó ti ta ọjà ìwọ̀. nígbà tí ẹ̀ka sọ wájú mọ́. tí ẹ̀kọ aṣọ wájú mọ́. àbẹ̀ntó kó tí àwájú ti pé ìrun tí ìmáàmù ti fẹ́ bẹ̀rẹ̀ àkútùbà ẹnìkan wá ọwá ń ntara tajà fún wọn ọjà tó tà nígbà ìsàn pé ọjà yẹn tíra títà kìí ṣe aṣọ títà fìlà títà títà kìí ṣe tí ń sọ di ọjà àsìkò ló ń ta àsìkò ni tí tí ò ní jẹ́ wọ̀lé lórí ìmákọ́jẹ́ arìnrìn àjò ní ń tajà fún ara wọn àbí obìnrin àtobìnrin ní ń ta ọjà fúnra wọn àbí ẹrú àtẹrú ní ń ta ọjà fúnra wọn. ṣùgbọ́n ọkùnrin ọmọlúwàbí. ṣùgbọ́n ọkùnrin ọmọlúwàbí tó já nìrìn àjò tí jùmọ̀ sọ̀rọ̀ ìyàlẹ́ olórí àbí wo obìnrin náà tó ti wá sí jùmọ̀ tó bá ti fi lè wá sí jùmọ̀ ò ní tà ò sì níra lásìkò yẹn gẹ́gẹ́ bí ayé ọlọ́run àbá tó sọ fún wa pé ìdáná òdi àlè sọ̀rọ̀ àti ìyá ọ̀mẹ̀lẹ̀ jùmọ̀ á fásitì àwọn ilẹ̀ àdìkìrì lẹ́ẹ̀ wàzáwò lè bẹ́ẹ̀ à ibi tá a fẹ́ lò alákọ̀ọ́kọ́ nìyẹn inú ọjà tó jẹ́ èèwọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ní títa nǹkan bẹ́ẹ̀ olùmọ̀bà nǹkan tó lẹ́tọ̀ọ́ ká fúnra wa ká lọ́wọ́ ara wa ṣùgbọ́n tó jẹ́ pé níta fẹ́ tà fún yẹn fẹ́ fi ṣe nǹkan èèwọ̀ ni lápẹẹrẹ wọ́n tó ń ta ọkà bàbà ọwọ́ àti wọn nìkan ti ń ṣe ọtí kà ọtí ìṣẹ̀kẹ̀tẹ̀ ọwọ́ ń sọ̀pláì rẹ̀ ọwọ́ fẹ́ àgbọ̀dọ̀ tá a fún èèwọ̀ ni. àbí àwa tá à ń gbin pákí tẹ́ lọ ń supply àwọn breweries tàbí wọ́n fi pákí wọ́n fi ń ṣe ọtí pákí ni wọ́n ń ta ọjà aláàlí ni ṣùgbọ́n wọ́n ń supply àwọn tí ó fi ṣe ọtí inú sẹ̀rí Islam ọjà ìwọ̀. ẹni tó wá ń ta èkuru fáwọn tí ń gbé lórí ìta. ẹni tí ń ta èkuru fáwọn tí fi ń rúbọ tí wọ́n ń gbé lọ sí oríta ọjà ìwọ̀ ní sikini ní ń ta òun la pè ní bẹ́ẹ̀ olùmọ̀bá liman yastamiluhu fil haram. kódà ẹni tí máa ń ta àdá lákòókò tí ìlú wa ń dàrú àbá kókó táwọn olóṣèlú tó wọ́n fẹ́ sára wọn wọ́n fẹ́ dìbò ọwá ń ta àdá ọwá ń sọ̀pláì ọ̀sọ̀ fáwọn tó wá ra àdá yìí àwọn gidi gan ń kú àwọn tọ́ọ̀gì àwọn olóṣèlú ni títà àdákúrò àwọn ènìyàn èèwọ̀ ni àbíkáwá tiẹ̀ sẹ́pà àwọn tó mọ̀ pé àwọn adigunjalè làwọn tí wọ́n ń ta àwọn nǹkan bẹ́ẹ̀ fún. àti wọn kó rúgbó wọlé ńkọ́. rúgbó kí ni jẹ́ rúgbó. àwọn ni <laughs> ìfẹ́ bí ó gbẹ́nu pé nì. ẹni tí bá ń tarú eléyàn tẹ́lẹ̀ kódà nígbà tí ọ̀tá fújọba àwọn tí ń ta ọ̀tá. <laughs> àwọn ọ̀tá òkè àbí ẹ̀pà. ẹ̀là mọ́lẹ̀. irú wọn náà ọjà ìwọ̀ ni wọ́n ń ta ọ̀bà yìí jẹ́ ni wọ́n. so ló fi jẹ́ pé nítorí bá jẹ́ pé nǹkan tí yóò lò síbi ìwọ̀ àní kí àwa náà ká mọ owó gba àwọn nǹkan tó jẹ́ nǹkan tí wọ́n lò síbi ìwọ̀ ẹlẹ́ẹ̀kẹta alibẹ́ o alabẹ́ el mùsùlùmí òun náà ní pé ọjà tẹ́nìkan ti rà káwa wò pé ọfẹ eléyìí ń ṣe láàrin àwọn tí ń talẹ̀ àti wọ́n ra lé kódà àwọn tọ́lọ̀ ń kẹ́ wọ́n ń sọ wọ́n ń fi ọlá gba ọjà lọ́wọ́ ẹni tí ò ní ẹnìkan fẹ́ talẹ̀ ní hundred thousand wọ́n ti wá sọ àti tálíkà kan ẹnìkan wò pé ilẹ̀ yìí ṣàǹfààní fún complex tá a fẹ́ kọ́ àbí ilé omi àbí ilé epo àbí ilé epo lọ́wọ́ hmm. pé èló ni ẹni tẹ ní ìdájọ́ tó náà fún àtẹ ló wà ńra ní one million naira. Eh, yóò wá gbowó le ànábì ní ntọ́ra yẹn ìwọ̀ ní ntọ́ra sọtá wá sí pé nǹkan níwọ̀ ní èèwọ̀ ìyẹn fẹ́ jìyà lọ́dọ̀ ọlọ́run ọba àdẹ́dà ọfẹ́ dà lámọ̀rí ara rẹ̀ eh, ló tó pa ànábì sọ pé la yabi'u ba'dukum ala bay'i ba'di aw ala bay'i akhihi àfọwọ́ Bukhari àti Muslim ni wọ́n gbélé ìjáde ọjà tẹ́nìkẹ́ bá ti kówó lé àìtún ṣe kíni àìlọ gbówó lé pé àìna èmi ó tún ráájú bẹ́ẹ̀ lọ àìsí bẹ́ẹ̀ ìwọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun lélẹ́yìí nínú ọjà ìwọ̀ òun náà ni bẹ́ẹ̀ òṣè in bi akhar min nafsi i máa sì yára fi ahdihima ilé ìbọ́ sí riba alfọ́dù òun náà ni pé ìrìn ẹrú kankan náà káwá fi ọ̀kan rà kan ní pẹ̀lú èlé àgbàdo làgbàdo jẹ́ wàá wò ké àgbàdo pupa àti funfun à mo ti fẹ́ lọ àgbàdo funfun mo fẹ́ ti ké hmm. ike kan àgbàdo pupa ike kan àgbàdo funfun ike kan àgbàdo funfun ni ọ̀bọ̀ rẹ̀ jẹ́ kó torí pupa ike funfun méjì náà ló mú wa àbọ́ká bàbà so bákan náà kódà àwa tá à ń ṣe owó ẹ̀tí ẹ̀ máa lọ ṣe owó pé ẹ fẹ́ ṣe náwó tálíkà alágídí tí ọmọ wọn ara ẹ̀ ó hmm. one thousand naira yóò wá lọ fi gba seven hundred naira. owó tuntun lélẹ́ nìyí. ẹ pé eléyìí tuntun fáànù rẹ̀ ò sì ra nǹkan kan ju ara wọn lọ kódà èèyàn hùwà òmùgọ̀ níbẹ̀ hmm. torí àtẹ̀yẹ tó dọ̀tí àtẹ̀yẹ tó tuntun látàrí pé ọkẹ̀ fẹ́ ṣe onímọ́tómọ́tó ni ọ́ ni pé ẹ̀ṣẹ̀ tó dìrọ̀ mọ́ yàtọ̀ sí pé òwò èèwọ̀ iná ló ṣe ó tún jẹ́ onígbéraga wàlláhu la yuhibbu kullu mukhtalin kulla mukhtalin torí pé fáàrí ọ̀fẹ́ ṣe fún lè pọ̀ náwó ẹni tí ń sẹ̀yìn nírú owó bẹ́ẹ̀ náírà sí náírà tó wá jẹ́ pé denomination omi one thousand naira yóò gba seven hundred àbí eight hundred kódà kó jẹ́ pé yóò gba nine hundred and ninety nine naira pé pé one naira ni wọ́n jà ọjà ah. ìwọ̀ lẹ́jọ́ ta fún ah. ara yín kí ló jẹ́ aṣọ léyìí ànábì wa salawatu rabbi wa salamu alayhi tí wọ́n náà ń pariwo pé òun lọ fẹ́ bá wọlé ọlá lọ fẹ́ bá wọlé ọlá tó bá jẹ́ pé mi ní bá ń sọ olè pé mi sọ̀hún ṣùgbọ́n tó bẹ́ẹ̀ kọ́ sọ fún aṣáájú wa ànábì sallallahu alayhi wa sallam torí pé tọba gbọ́ ìta níbi ọba rí o lẹ́yìn ìyẹn ṣòfò lálkìyàmà ọlọ́run jẹ́ gbogbo sórí rẹ̀ anábì tó sọ fún wa pé adh-dhahabu bidh-dhahabi wal-fidda bil-fidda wal-burru bil-burri was-sa'iru bis-sa'iri wat-tamru bit-tamri wal-milhu bil-milhi mathalan bimithli sawa'an bis-sawa'i yadan biyadin fa-idha talafat hadhihi al-asnaf fabi'u kayfa shi'tum idha kana yadan biyadin

torí pé àwọn kan ni wọ́n ń sọ tí wọn. ẹ̀yin sẹ́wó sẹ́wó. ẹ̀wọ̀n tó yẹ pé sẹ́fà àti náírà dọ́là lọ fẹ́ èyí tó bá ti ya pa yàn níbi ní ẹ lè sẹ́ kódà tó wòye ó ṣe kí ni. ẹ lè sẹ́ ní fifty ẹ lè sẹ́ ní fifty ẹ lè sẹ́ ní forty ṣùgbọ́n ó jẹ́ kí ni ó jẹ́ ìyẹ́dẹ́ ìyẹ́dẹ́ kó jẹ́ pé ìwọ fún mi ìwọ gbà á kí ẹ ti pọ́ owó tiẹ̀ lọ́gbà lọ́sẹ̀ mọ́ fi wá owó ẹ̀rì pé ní alákọ̀ọ́kọ́ ta kà òun làwọn nǹkan tó ni wọ́n fún wa bóyá láti jẹ àbí láti lò ṣùgbọ́n wọ́n mọ̀ di èèwọ̀ látara condition ta a gbà sí transact láàrin ara wa èyí tó wá jẹ́ pé ìrànlẹ́ kejì fẹ́ ni pé gbogbo nǹkan tọ́lọ̀ ọba bá ṣe léèwọ̀ lábẹ́ tàrífù a mú wa ní ìmọ̀ tó lè bí ìbàjẹ́ àwa ti sí

ó ní kí wọ́n ṣe ònìhórí mati aléhìn suhum nígbà tí ó ní fábíkì máa kìíní kan eh, yahudi ó ní sọ yìí báyìí nígbà tí wọ́n sá ìmúrí sọ́lọ́ àwọn kankan tó dáa wọ́n mọ̀ jẹ́ ọ̀rá ẹran ẹgbẹ́ ah, tí ọmọ sọ̀rọ̀ báyìí pé nígbà ti kọjá yẹ̀yìn àti léwọ̀ wọ́n á wò pé ah, ọlọ́ni àwọn jẹ yìí táwọn máa rí ọ̀rá yìí wọ́n wá sí ni pé wọ́n wá gbá ọ̀rá yẹn wọ́n gbàjọ tó bá gbàjọ yọ wọ́n wọ́n mọ̀ wá lọ tà fàbá úhá wọ́n wá lọ ń tà fún àwọn èèyàn wà á kàlú zamana asmana ha owó rẹ̀ tó bá pé ìgbà tó wọ́n ní káwọ́ ọmọ jẹ́ yìí wọ́n mọ̀ á tà fún ẹlòmíì àwọn máa owó rẹ̀ wọ́n á fi ra òmíì tọ́lọ̀ ní kí wọ́n ṣe kíni ọlọ́wà ni ṣùgbọ́n àníwá ni wà inna Allaha dájọ́jọ́ ọlọ́wà ẹlẹ́dàá wa ìdá arọ́mà ṣe'in ṣe'an tọ́lọ́run bá kò kẹkẹlé wọ ala qawmin lórí àwọn ìjọba pé nǹkan yìí aka ẹni harrama alayhi samanahu owó tó bá rí nìkan iná ọlọ́run ó ṣe é léwọ̀ kọ́ ìdá pìlẹ̀ tá a fẹ́ mọ ilé ilé lórí nìyẹn táàbù wá bọ́ sínú àwọn nǹkan tọ́lọ́run ọba wá sí ní èèwọ̀ lápẹẹrẹ alákọ̀ọ́kọ́ òun náà ni alẹ́kọ́mù kí ló ń pè ní alẹ́kọ́mù nǹkan tí wọ́n da làákàyè èèyàn rú tí wọ́n bo làákàyè tí ó jẹ́ kọ́ ọmọ owó gádà ẹ̀yọ̀ kan ọmọ owó kòró báyìí ó sì mọ̀ wò pé ọ̀nà tó ṣe kí ni ọ̀nà tó tẹ̀ ni torí pé kọ́mùrù yìí ta fẹ́ yálà ọ jẹ́ onímẹ́ta mẹ́ta ni ọkọ ah, yóò tẹ̀lé pé báyà bí ìyà bí ìyà ni àbókọ yóò tẹ̀lé fún àbí ẹrù jẹjẹ ni àbí ẹrù kìrìmọ̀ ni àbí burúkutu ni àbí ẹmu ni gbogbo yòówù tó lè jẹ́ ní àwọn ọ̀rẹ́ ọtí yẹn oko síbẹ̀ ohun tí wọ́n mú ní tí tí wọ́n mú ní ń rírà sẹ́yìn ọmọ gbó lójijì ọ̀dọ́ ọmọ gbó hmm. ojú ọmọ ńlá ni ìwọ̀ nírú ẹ̀ ayàkùnrin ti wá lórí ẹ̀ lẹ́yìn rẹ̀ òun náà ni àwọn bí igbó iná ìjìmọ́ hmm. sìgá ẹja sìgá gbogbo àwọn tó já wọn bẹ́ẹ̀ kódà àfàwà èdórí àṣà. bẹ́ẹ̀ni àṣà ni wọn fi sínú. ẹ á mú ẹ̀rí wá lórí ẹ tó jẹ kó wọn ní kò ní takò láta ìtì ẹ náà gbogbo àwọn eléyìí èèwọ̀ ni wọ́n jẹ́ torí pé àbúrò ọtí kódà níbo mi àrí àwọn àfáà tó ń alhashish igbó àti àwọn kan ni wọ́n burú ju ọtí gan lọ torí pé àyà wá lórí ẹ̀ nínú alukur'an pàápàá jùlọ fún ọtí tó wá kó gbòyókù sí abẹ́ rẹ̀ kí ló dé tó fi ọtí títà ẹni tí ń ta ọtí ẹni tí ń ra ọtí ọlọ́kadà tí ń kó ọtí ọlọ́kọ̀ tí ń kó ọtí ẹni tó gbélé rẹ̀ kalẹ̀ fẹ́ni tí ń tọ́tí ẹni tó complex tó fi ń ta ọtí so gbogbo àwọn ẹni yìí pátá ọlọ́run ní ẹni ègún ni wọ́n. ọlọ́kadà tí ń bá wọn gbé ní ṣẹ́ẹ̀kì ojú. kódà àwọn tí ń bá wọn ọfúlóòdù rẹ̀ hmm. àwọn tí ń bá wọn gbé sí wọ́n tó ń bá wọn fògo rẹ̀ wọ́n tó ń bá wọn sáàfù rẹ̀ akọ̀wé ilé ọtí èmi kọ́ ní sọ́sọ́ ànábì wa sọ̀rọ̀ wá. gretman ilé ọtí àwọn tí ń polówó ẹ̀ gan torí pé kódà bẹ́ẹ̀ máa ń polówó ẹ̀ pé à ẹ máa lọ sọ́dọ̀ wọn wọ́n ń tà wùrìwùrì ọlọ́run ní kò ní dáa fóun ni pa ẹ̀ṣẹ̀ fẹ́ pa ni lórí. ọlọ́wọ́ àtọ̀rọ̀ anábì ní rìpọ́ọ̀tù fún wa ni anábì ní la'ana Allahu al-khamra anábì hmm. ní ọtí gangan ọlọ́run ní ò ní dáa fún. kò ní dáa fún ọtí. àni ìké ọlọ́run ó ti jìnà sí i ọwọ́ ni wàṣáríbà ha hmm. àtẹni tí ń mutí wàṣákìyà ha àti wẹ́tà tí ń sáàfù wọn ẹni ń sáàfù wọn ní ọtí wàbá ìhà ha ọtí wọ́n mọ̀bùtá àhá àti ẹni tí ń tọ́tí àti tí ń ra ọtí sẹ́kọ́ lè pe nǹkan omi ra ẹ fún ọ ni wà á ṣírọ̀ á ẹni tí ń fún ọtí hmm. tọ́wájà wọn ìtẹ́ ń fún látara nǹkan kan tí hmm. extract rẹ̀ wà mú tẹ̀sírọ̀ ha àti ẹni tí wọ́n fún ọ fún bákan náà wà á nílà ha àti tí ń kó ọtí hmm. wọ́n ni ilé yìí àti wọ́n kó lọ fún àti ohun tí wọ́n gbèrú ọ̀kadà tí gbèrú fún ọlọ́run ò kọ́dà mùsùlùmí tó bá gbọ́n ọkọ̀ kí òní lòdù ọtí kọ́ẹ́kọ́ òun ló kù ní gáràjì kí wọ́n wá wọ̀. kọ́ máa wò pé bóyá òun náà ló sì ní o. bóyá òun náà ló sì ní ṣùgbọ́n ẹja wọ̀ kẹ́jú ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní ṣiṣẹ́ ilé ọwá ní kọ̀ yíọ́. ní ọ̀dà fún ọlọ́sọ̀ọ́ Bàbá kóló mi ló kó. Ànẹ́bì tí ń sàdúrà tọ́lọ̀ ń pè mọ́ gbọ́ tọ́lọ̀ ń pè wájà báyìí. àdífẹ́rẹ́ ìbẹnu súnà fáwọn àbìdá ọ̀rọ̀ ibn ọ̀gá ìrọ̀rùn àtàwọn míì ẹlẹ́ẹ̀kejì ni almaitatu òkú mbèsè hmm. ẹran a sì ń para wa láwùjọ ah, ọlọ́run ní ẹni tí ń ta òkú mbèsè torí pé ọlọ́run sọ fún wa pé èèwọ̀ náà maita wàdàm ní fi ní àyà ti wá lórí àwọn ilé wà lákòókò ẹran báyọ̀ kí àyíká fáwọn tí ń sin ẹja. ọlọ́run fòfò rẹ̀ nílòkù ni. àyíká fáwọn tí ń sin ẹja àyíká àpáta rẹ̀ ká máa gbé lọ́jà fáwọn èèyàn hmm. bọ́yẹ wúrẹ́ ni bọ́yẹ orúkọ ni gbogbo tó bá ti jẹ́ òkú mète àyíká ẹni tí máa ń ta àkọ́dẹ̀ nìkan pé ẹ̀rọ ọlọ́run kan pé ń jọkàn ó ní òun rẹ̀ nìkan tó jẹ́ pé mọ̀ọ́lù tó fẹ́ pa fún ẹ̀wọ́ kú ó sì kún òun sì mọ̀ bọ́wọ̀n níjẹ́ tóun lè mọ̀ ọ́ sọ fáwọn èèyàn àwọn tó bá sọ fáwọn èèyàn òtáàbò èyí tẹ́ ń wíyẹn jìnà èmi gángan fojú ara mi rí èmi àtọ̀rẹ́ mi àfojú rí tí wọ́n gbé mọ̀ ní ìdìkú wọ́n sì wọ́n lọ kún wẹ́lẹ́wẹ́lẹ́. wọ́n fẹ̀lẹ̀ sáwà náà sáwà náà èmi àti àlùmọ́mọ̀ fàtáì náà ni so ẹ dákun ajá bẹ̀rù ọlọ́run ẹ̀ tó bá fẹ́ kọ́ yẹ̀ òun ká yẹ ọ̀dà fóun ká lè kìí àmọ̀ ọ̀dà fóun kó yé dá wàhálà alẹ̀ sínú àlàáfíà ara àwọn èèyàn kó ti mọ bá kìí àmọ̀ rẹ̀ jẹ́ torí pé ẹ fẹ́ kí wọ́n ní stroke torí pé mm. òkú ẹran jíjẹ ni wọ́n bí stroke sára ni wọ́n bí stroke bí àwọn tó jẹ́ àwọn health workers wọ́n sàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìwọ̀ ọlọ́wọ́n bá wá pè bákan náà al-invir wal-kalb mm-hmm. ẹlẹ́dẹ̀ àtajá kọ́dà àárínú àfáà mùsùlùmí kọ́dà al-maitatu tá a lọ yìí ọba wọn lékun lẹ́jàwí mm. àtàtọ́rí pé gbàgbọ́ pé wàlẹ̀ àtàkùsẹ̀ ọ̀nà àbọ̀dọ̀ bẹ̀rù ìyẹn òkú ẹyẹ òkú bá orí ológbò òkété jíjẹ fúnra rẹ̀ kọ̀lẹ́tọ̀ torí pé nbẹ náà fòwé jẹ́kọ̀. òtázà àwọn àfáà ni wọ́n ń lo àwọn ní wọn pàtó láìsí wọn. ẹ ti gbogbo àfáà ní wálé kìyàmà. bẹ́ẹ̀ ni náà. kọ́ pé àlùfáà ibà àlùfáà ń bẹ nínú ọ̀rọ̀ lẹ́yìn pọ́ọ̀lù náà pé àlùfáà àjọ. bẹ́ẹ̀ni. àlùfáà ń bẹ lọ́dọ̀ àwọn aláwo náà. ọ̀yàwó kọjẹ́ ni ọ̀yàwó kọjẹ́ ni. Hmm. ẹni tí máa ń sọ̀rọ̀ lé kó ní ọwọ́ mi ìsì ọwọ́ nǹkan mi ìsì ń ta òkú mi ti. bóyá kẹ́ wulẹ̀ mọ́ tàgbó lásán. kọ́lẹ̀ ní ti ń ta àgbo níbi ọtí yẹn náà. ẹ ti ń ta àgbo tí ń ta àwọn sáṣẹ́ ọtí òun náà ọlọ́ni ò ní dà fóun náà mm. ọlọ́ni ò yẹ òun náà. mo rò pé àwọn agbófinró gan ni wọ́n fẹ́ jẹ́ kọ́sọ́mà yẹn àwọn ní pépà kéékèèké. tọ́pájá alágbófinró rẹ ọlọ́ni ò kò ní ga fún ọ kò ní yí ọ. onísálárì rẹ ò kò ní lálàáfíà kò ní sàǹfààní. kò ní rìbí ah, ọlọ́run dákun ẹmọ́jà tẹ́rí gbèpè lọ́dọ̀ ọlọ́run. mo jẹ́ bá pípa yìí lọ rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni. ọ̀dà àwọn tí wọ́n wá ọ̀dà nípa ẹni tó wá kọ́lé rẹ̀ náà tó gbé fáwọn tí ń sọ tí. ọlọ́run ò ní dáa fún un. ọlọ́run ò ní dáa fún un ẹjẹ́ àwògbò àwa tọ́lọ̀ ń kẹ́ takẹ̀ kọ́lé kalẹ̀ àkùnlá agbèfún kíátìkà kíátìkà ọkàn wọn kó wá fún wa àfẹ́wọ́ kí ni wọ́n ń tà ń bẹ̀. owó lè fi sáni ìdí. owó mọ̀ká kí wọ́n ń tà ń bẹ̀ kó wọ́n lè máa yín náà tí bàbá olówó sì retí owó pé ẹ kí ni ṣọ́ọ̀bù ní ṣe ìkẹrẹ kàyé o ọ̀rẹ́ àrùkò láwọn customers. ẹ dákun ẹ̀yin náà ti gbọ́ àwa sọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ àtajá mùsùlùmí kò gbọ́dọ̀ rà kò sì gbọ́dọ̀ kò gbọ́dọ̀ tà. kódà láyé tíṣẹ́ rí àti ní bọ́lá yẹn lè lo ajá bọ́lá fẹ́ fi dẹ́dà wọ́n fẹ́ fi sọ́ọ́lì nínú kọjá pé wọ́n yá gun ọ̀gbọ̀dọ̀ fowó rẹ̀ rà. àbí kò he. àbí kò he. ọ̀gbọ̀dọ̀ rà jáde àti bẹ́ẹ̀ni tó tọ́ bá fowó rà ó ti ra èèwọ̀ ó ti ṣòwò èèwọ̀ wọ́n tọ́ bá ń tà kódà bí wọ́n bá jẹ́ pé ọmọ wa lọ sí pet medicine ó wá jẹ́ pé ajá nù ọwọ́ ń ọwọ́ ajá lọ wá sí pótí ní fáàmù rẹ̀ àti lédè èèwọ̀ ni tó ń sì yí o ohun tí èdè yẹn ọlálẹ́ òun lélẹ́yìí nípa níbi sọ̀lá ìwọ̀ sọ́lá nínú àdìsí àbí Juhayfa radiyallahu anhu ọ̀là òní náà àǹtàmẹ́ni dàmí ẹ̀ka ìtìlọ́bẹ̀ náà pé owó ẹ̀jẹ̀ kì í sọ pé owó ẹ̀ńtọ́pá ẹ̀nìkan kò lówó ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tí ń bẹ lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn ayé lọ sọ títù pé ẹgbẹ̀jẹ̀ lára mi ń tà ní àìtà ti ọlọ̀fẹ̀ jẹ́lẹ̀ fún yàn tó bá gbọ̀rá kẹsẹ̀ lára rẹ̀ tó bá gbọ̀rá kẹsẹ̀ wọ́n yẹ báyìí nígbà kódà àrọ̀ wà a jọ a bá fẹ́ gbowó owó reservation ni ẹ síǹgì tá a fi gbà á àti bẹ́ẹ̀ ni ìyẹn ká okójú rẹ̀ lè fẹ́ kó yà fún ní mọ̀tínà ní ká kalẹ̀ àti ìyẹ̀gbà tá a fi gbé sínú rẹfrigirétọ̀ títí dìgbà tí àfẹ́rẹ́ ní tó fẹ́ lò ó táwọn nípa fẹ́ ní àlìkìyàmà ẹ̀jẹ̀ ìṣẹ́hun tá àmọ́ tà àbí anything lára oríkì ọmọ ẹ̀dẹ́ yìí ọlọ́run ló lẹ́jẹ̀ ọlọ́run ló ní kí èso wọ̀lú fíbẹ̀ tó ráàyè tó gbà téèyàn ní lára náà tó fẹ́ wò kíkà lò kíkà kó owó ègún ọjà ègún náà ní ìta wọ́sánà nù káyì àti owó ajá bákan náà wọ́kẹ́sì bẹ́ẹ̀ bàrí yìí gbogbo ẹ̀yin tẹ̀ ń sasẹ́wó olóṣó hmm. ẹ̀yin wọn já ẹ̀yin ìyàwó ilé tọ́pẹ́sẹ́ ti ń lélẹ́yìn àti ẹ̀yin tẹ́ ẹ kọ́lé aṣẹ́wó kalẹ̀ hòtẹ́ẹ̀lì mọ̀ pé wọ́n ń gbé àwọn èèyàn wábẹ̀ ẹ ti àwọn kan ní ti yàrá pé fáwọn abilé kọ́lé lẹ́yìn ẹ̀yin náà ti kó sínú ọjà ìwọ̀ ẹ kọ́lé tálejò lè mọ sùn ń bẹ̀

wọ́n lè mọ̀síká òṣìmọ̀ àwọn tí máa ń sọ pápá mánẹ́ǹtì ní tọ́pọ̀ abẹ́rẹ́ sọ tẹ́jẹ́ ọmọ jáde tàtù náà máa ń sọ yẹn ìtàtíjọ́ yẹn ẹni tí máa ń ṣe iṣẹ́ ìwọ̀ lòun náà ń ṣe àtẹ̀ntí wọ́n ń ṣe é fún bákan náà wàhálà ń ṣiṣẹ́ láwọn àwọn tí wọ́n kó jọ òwò ìwọ̀ iná wọn ń ṣe sẹ́kẹ́tìrì wọn ọlọ́run ò ní dáa fóun náà ẹni tó gbélé rẹ̀ fún wọn ọlọ́run ò ní da fóun náà ẹni tó so ń dùn ọlọ́run ò ní da fóun náà akọ̀wé wọn ọlọ́run ní òun ti gbóhùn náà jìnà sí kí ọlọ́run máníjà wọn ọlọ́run ò ti gbóhùn náà jìnà sí kí ọlọ́run ọba àwọn olóyè náà pé ń dají kùtùkùtù ọlọ́run ọba wa àkókò tọ́lọ̀ ní akadé ṣe rọ̀ ní ìdájí ètò ní òun náà ní iná lílé ó lè jẹ́ gbà tọ́lọ̀ wọn kò kọ́ gbọ́ ó lè jẹ́ náà lílé àwọn tí ń gúrùmù àwọn èèyàn fún ìyá ọlọ́run ẹ̀rọ yóò ti yé wọn náà nígbà ní ti gbogbo ẹnu tá à fi ti sọ̀rọ̀ àwọn ń gúrùmù ẹ fún ìyá wọn ń la ọlọ́pọ̀ fún ìyá àwọn ọkọ̀ yóò tí lè pera wọn inú ìwọ̀ ìwọ̀ iná ní ilé bákan náà ni àwọn olùyàwòrán olùyàwòrán àbí olùgbẹ́ òwò ìwọ̀ iná ilé náà wọ́n tó ń èèyàn torí pé àfàwà Jabir radiyallahu anhu wọn náà gbọ́ sami'tu Rasulullahi sallallahu alayhi wa sallam huwa bi Makkah yaqul inna Allaha harrama bay' al-khamra wal-mayta wal-asnam ọlọ́run sì léwọ̀ títa àwọn ìrè kámọ́ ta ìrè àbíwọ̀ àtúntò ń gbẹ́ odó tọ̀tọ̀ máa gbẹ́ ìrè tó máa gbẹ́ sìgìdì tí wọ́n fẹ́ lò ó ilé iná ìwọ̀ ni àti mímọ̀ ta àwọn orin hmm, iṣẹ́ orin. àti títà kíṣẹ́ẹ̀tì orin ilé náà nínú àwọn òwò ìwọ ni kódà rí nínú àwọn ọmọ ìyá tó jẹ́ pé wọ́n ń tà tẹ́lẹ̀ wàláhì wọ́n sì túbá ọlọ́run sì ń bá wa fún wọn kọ́nà kọ́nà bá wa fún wọn àìsà gbogbo àwọn pàtàkì ilé ìkọ̀ lẹ́tọ̀ náà ní mímọ súnmọ́ ìsàlẹ̀sàlẹ̀ bákan náà òun náà ní bẹ́ olùmọ̀hàbírọ́t ta tó ti wà lábẹ́ ọtí tẹ́lẹ̀ ṣùgbọ́n àkàtọ́ fẹ́ mú un náà jáde lọ́tọ̀ torí pé a ní àkíyèsí tá a pè àwọn tọ́jú àwọn àgbàlagbà tá à ń dáko pé bàbá pé à ń lọ kóbà kóbá kóbá èrè àní ìlàwà yìí ọlọ́mọdé kí a sóò tí ó kóbá wa láì kìyàmà àmín kóbá náà ọlọ́mọdé ó kóbá wa àmín òun náà ni pé mímọ gbin ẹni tí ń gbin igbó torí pé àwọn kí ó wò ní àgbẹ̀ ẹni tí ń gbin àgbẹ̀ tí ń gbin igbó iṣẹ́ ìwọ̀ ní ṣe ẹni tí ń gbin tobacco yóò lè lára díẹ̀ o àṣà tí ń gbin iṣẹ́ ìwọ̀ ní ṣe kódà àti mùsùlùmí àti kèfèrí lẹ́nu wọn jọ kò pé ohun tí bàtẹ́ni jẹ́ làwọn nǹkan wọ̀nyí hmm. ẹ jẹ́ ká mọ bá àbọ̀ wá wọ́n torí pé kíni lima fi ìmìnà dọ́là torí pé àwọn ìnira ti ń bẹ́ ń bẹ̀ ìnira ti ń bẹ́ ń bẹ̀ pẹ̀lú ìnira tó kílíà ní kú ògiri ara torí pé Allah subhanahu wa ta'ala sọ fún anabi sallallahu alayhi wa sallam pé wọ́n wàá béèrè lọ́wọ́ rẹ̀ yasalunak maza uhila lahum wọ́n wàá béèrè lọ́wọ́ anabi pé kí ọlọ́run ọba ti lẹ́tọ̀ọ́ fún yín àwọn nǹkan tó jẹ́ nǹkan asara lóore hmm. tó jẹ́ nǹkan tí sẹ̀rí àti ní ẹ̀tọ́ ilé ibẹ̀ torí pé nǹkan lè jẹ́ ẹ̀tọ́ pa lè jẹ́ ọ̀nà tá a bá fi rí ó lè sọ ọ́ di èèwọ̀ tí ó sì ní sara wa lóore táwọn pínlẹ̀ pẹ̀rẹ̀ kéèyàn jẹ ẹja ẹja gẹ́gẹ́ fíìsì kìí eh, ṣe ẹja agbó kìí ṣe ẹja agbó ah. kìí ṣe ẹja àtijọ́ abòkẹ́ wà proteinous wọ́n ti yàn bá jalè rẹ̀ tó bá jalè rẹ̀ tó bá jẹ́ kò ní fún ní protein yóò fún ní ìdípẹ̀ta ọkàn kálá balùrọ̀nà alákùnú bìhín màkànú yẹ̀kṣìbùn ọ̀nà tó gbà fi rí yẹn kódà rí pé tó bá jẹ́ gọ́sùbù kí a bá ti gọ́sùbù tó jà ń kẹgbà hmm. kódà ilẹ̀ onílẹ̀ a fi kọ́mọ́tà ń tà àti nígbẹ̀sán nǹkan arúgbó mazura so ọlọ́run kọ́ sàánú wa wọ́n ní wọ́n á bí wa nẹ́bi léèrè pé kí ló lẹ́tọ̀ fáwọn àwọn òsì ọlọ́run tó aṣọ máa yà mí pé wa yuhillu lahum at-tayyibat wa yuhrim àdéhìm alẹ́kọ̀ọ́dá ọlọ́run ní àwọn tó da tó já sísara lórí àti lẹ́tọ̀ fún wọn àti sí léwọ̀ fún wọn àwọn nǹkan tó bá jẹ́ nǹkan ẹ̀dọ̀ tí máa ba àlàáfíà ara jẹ́ suratul A'raf ọ̀wá sí tàbí ẹnu mùsùlùmí àti kèfèrí ló kò pé igbó sìgá àṣà pé sùtá ń bẹ ní ara rẹ̀ sùtá ń bẹ lára rẹ̀ ẹ jẹ́ ká wò ẹ wá jẹ́ wo àwọn obìnrin tí wọ́n ń ta àtẹ wọ́n tó ń ta àtẹ tó ń ta sìgá òun ṣòwò ìwọ̀ àwọn ọlọ́kọ̀ wa tí wọ́n bá wọn gbé wá ń kọ́. ọlọ́kọ̀ tóun náà ń kó sìgá òun àtẹ̀ntì ń kó ọtí bákan tó pé abẹ́ mohabirot ajanalaisi pé ọjọ́ mùsùlùmí ọwọ́ náà ọwọ́ náà ọ sàpàlì sìgá báàbù lọ́ba wọn kù. wọ́n fojú ewu wo. kàkà ewu wo lóòótọ́ láyé lẹ wo kí o wúwo láyé kìyàmà ó wíwo ju àwọn ẹrù tó wíwo láyé lọ. torí pé nóòsù wọn yín ẹja wòye wọn kọ́kẹ̀kọ́ sí lára apá àyàn wọn kọ́ sí lára pé smokers are liable to die young ẹni tó bá fẹ́ kú rèwerèwe máa mu sìgá fún ẹ̀sẹ̀ òkèlè yẹn tó jẹ́ process one. òun tàwa ti wá tó pé kódà ẹlòmíì áṣà nẹ́ẹ̀nì ọ́fíìsì náà pépà àwọn ọ̀rọ̀ rọ́ọ̀lù wo lò kí ẹ burú ju ẹni tóun tó ń mu tọ̀hún yẹn lọ hmm. àbẹ́ni tóun kẹ́ lọ tí ń fà sínú agbárí tí ń fà sínú agbárí tọ́ba wá kú kalẹ̀ lórí bí wákàtí méjì ẹnu ọmọ ahó pàṣù yọmọ júwe pé ọfẹ́ di òkú ẹ̀gbin hmm. tọ́ba wú ẹ̀ tán lẹ́yìn bí wákàtí kan yóò mọ̀ tún gbé èèyàn fi sẹ́mọ́ jáde lára kó báyìí bẹ́ẹ̀ náà ni ìdọ̀tí ọmọ jáde ní ara rẹ̀ hmm. ẹni wọ́n ti wẹ òkú rẹ̀ torí kó lè mọ́ jẹ́ kí ni kó lè mọ́ gbé ẹ̀gbìn pàdé ọlọ́run ọba adẹ́dà. so látàrí báyìí sí àwọn òwò yìí bákan náà ni wọ́n tó ń pè ní bẹ́ẹ̀ ọjà òkùnkùn kára su eré ebè hmm. isu pé àà ah, adékajú ah, àti sanwó kajú kalẹ̀ tí kajú wá bá jáde lọ́jọ́ àbẹ̀ fún yín ní ìwọlé lẹ́yìn náà ọkọ̀ sábẹ́ pé mọ́ta òtù ò ní lọ́dọ̀ wọ́n náà ọjà tí ò ti jáde tó jẹ́ pé ọjà yẹn lè mọ́ jáde ó lè mọ́ dà mm-hmm. tẹ́lẹ̀kẹ́ wàá sòfò ó ti wà lábẹ́ bẹ́ẹ̀ olùgbàrà ọjà tó rí báyìí làákówó lé ṣùgbọ́n ẹ kó kalẹ̀ lọ́dún tó bá lọ́dún tí mo bá fi kó ọmọ kajú fún yín ta ló ní di ọdún tí ń bọ̀ ta ló nílẹ̀ òní jó oko ajú rẹ̀ ẹni tó fágbẹ̀ lówó kalẹ̀ àtàgbẹ̀ tó gbowó kalẹ̀ owó haram ni wọ́n ti kíni iná ni wọ́n gbà tágbẹ̀ bá fẹ́ yáwó lọ́wọ́ rẹ̀ ẹjọ́ sọ pé a fẹ́ yáwó sáàfì dàkú á dà padà fún yín. tàbá ti kéré oko. tàbá ti kéré oko. tọ́ba wá di àkókò tí èrè oko bá jáde àgbẹ̀ yẹn ẹ rajà lọ́wọ́ rẹ̀ ni ó dá owó yín padà fún yín. kẹ́sẹ̀ pé ó sọ pé a fún yín lápò kájú mẹ́ẹ̀ẹ́dógún kódà yìí tá ń tà lọ́dún láti ṣe kí láti gbé fún yín torí pé àtàrọ́dì kò ní sí mẹ̀mọ́ tó bá dìgbà yẹn àgbẹ̀ ní bí kò kú ni torí pé kájú fi léwó ju ti tẹ́lẹ̀ lọ àìsíjọ lálùkáwà ní iná mọ́ á bi kódà yóò sọ ọdún jàǹbá yóò tajà yẹn síta yóò máa sọ pé wàláì kí ó kó àwọn ọ̀dà hmm. tó ì jẹ́ pé ẹni tí ń sòdodo gẹ́ńbí ọjà tí yẹn bá ti ń búra àní sọlọ́wọ́ tọrọ bí wàsálàmù àlè ó ní àlùbáríkà àánú ọjà yẹn yóò sì kíni lọ́mọ ọkùnrin dànù ni bákan náà ẹja àánú mi ní gbogbo mọ̀tà gbogbo ẹja tí ń bẹ́ẹ̀ nù mí fún yín ẹ gbogbo èso kàkàbí ìtọ́ bá ti so mọ̀tà fún yín èèwọ̀ ní gbogbo àwọn ọjà eléyìí bákan lábẹ́ ọjà tó jẹ́ èèwọ̀ òun ni ọjà tá a sọ àlébù ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eléyìí báwa tá à ń ta ọkọ̀ tá à ń ta káà àbá ń ta machine ẹ̀rọ alùpùpù fáwọn èèyàn èyí tá a ti mọ̀ pé ìmùpò kàpẹ́tọ̀ ọ̀dà mọ́ ẹ́ńjìn rẹ̀ wọ́n ti ríǹgì kíní rẹ̀ àbí kí àwọn tó tún wọ́n ti mẹ́. oríṣiríṣi wọn fún ọkọ̀ gẹ̀dẹ̀ sí inú. ìyàtọ̀ ọkọ̀ gẹ̀dẹ̀ sí inú. aṣọ ta fẹ́ tà fún aṣọ fún pé báyìí lórí tẹ́ni tó nílò okùn fífẹ́ sí kíni fífẹ́ tà tá a bá sí bẹ́ẹ̀ alibarika ò ní sí ibi ohun tí a tà yẹn bẹ́ẹ̀ kì í sì wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni albay'ani bil khiyar ma lam yatafarraqa فإن بين وصدق بورك لهما في بيئهما وإن كتما وكذب ó ní muhiqat barakatuhuma anabi sallallahu alaihi wasallam ó ní èyí yóò náà jẹ́ tá a bá fẹ́ tà nígbà tá a bá sòrò dò pẹ̀lú ara wa tá a ti júwe fún pé ah, aṣọ yìí bí kìíní ìṣe dáa tó àlébù ti ń bẹ ní ara ní kó mọ̀ tá a júwe gbogbo a describe rẹ̀ kẹ́lẹ́ pàwọn alẹ́ nǹkan mọ́ lára ẹgbẹ́ pàdé kìnìkan kìnìkan ló dẹ kìnìkan kìnìkan hmm. so a máa purọ́ fún kódà báyìí kìnì rẹ kódà àwọn tí ń ta fóònù sí jàmbá ọ̀tọ̀ ni iye bátìrì tí wọ́n kọ sí ní ara ọ̀tọ̀ ní iye kapásítì bátìrì rẹ̀ ọ̀tọ̀ ní iye kámẹ́rà rẹ̀ ọ̀tọ̀ ní kapásítì tí wọ́n kọ pé kámẹ́rà rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa nígbà mùsùlùmí tá níbi ìdí oyé wa àníbi tí wọ́n bá ti parọ́ tí wọ́n kún lọ́dọ̀ àwọn tí ò sí tí wọ́n sọ ohun tí ń bẹ lára rẹ̀ àníbi ni ọlọ́run ọba gun àlùbáríkà lára ọjà yẹn ọlọ́run ọba gun ọ̀dànù kò ní lálùbáríkà táàtì wọn ti ń jẹ àlùbáríkà òun náà ní bùkún òun ní ká fà á kó tóra wọn òun náà ní ká yẹ wá kọ́ ṣùgbọ́n tí ọba ti ṣẹlẹ̀ yìí tó bá lù kò ní yọ tó bá fún kò ní dún ọlọ́run kọ́ mọ́ ti ti wá bẹ́ẹ̀ o ọwọ́ ni tó bá parọ́ fúnra wọn ó ní gbogbo àbákà lọ́wọ́ fúnra wọn tó bá sọ̀rọ̀ fúnra wọn ọlọ́run ọba yóò da àlùbáríkà síbẹ̀ tó káwá padà sí òwò mi ìran nínú òwò pé ìgbélé fún torí transaction lòun náà ni pé àwọn tí ń gbé ilé wọn fáwọn tí ń fi ń ṣe tẹ́tẹ́ àbí ṣọ́ọ̀pù tí wọ́n kọ́ tí wọ́n fi ń ṣe gambling tí wọ́n fi ń ta tẹ́tẹ́ òwò ìwọ̀lẹ̀ yìí náà ń ṣe àwọn tẹ́ ẹ gbé fún wọ́n ń ṣòwò ìwọ̀ ẹ̀yin náà ń ṣe kíni ẹ̀ ń ṣòwò ìwọ̀ àbáwọn tẹ́ ẹ gbé fáwọn tí wọ́n fi ń ya owó àbí bàbá báyà bàbá ilẹ̀ haúsá àbí bàbá ìjẹ̀bú àbí bàbá kìnnì kan ni gbogbo ẹni tó bá gbé dúkìá rẹ̀ kalẹ̀ tí wọ́n fi ń ṣe irú àwọn nǹkan báyìí irú ẹnìyẹn ti kó sínú ọjà ìwọ̀ àbí èyí tí wọ́n ń pè ní ọjà abẹ́yẹ̀ àìnà èyí tó jẹ́ pé á tajà fún yàn níye kan torí ní gbèsè awa wà padà dọ́gbọ́n àti ra ọjà yẹn padà ní ọwọ́ rẹ̀ ní ohun tí ó lẹ́ẹ̀sì táwọn bá fẹ́ ra lọ́wọ́ rẹ̀ sí ohun a fi tà fún yóò sì sanwó rẹ̀ pé pérépé àwọn lè ọ̀pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn òwò akẹ́mú àwọn ọ̀wọ̀n bá wá fún wa láwọn wa àbí àti ní àtẹ̀yìn ọlọ́run jẹ́ kí a lè ṣiṣẹ́ aláàlí torípàá sí pé wa so a rí pé àwọn òwò yìí láti ń fa wàhálà láti ń kọ lẹ́tà sí àdánwò Allahu subhanahu wa ta'ala níparí nínú àwọn òwò tí ò tún da náà lọ́jọ́ ni pé ọjà tó ọmọ pé ọjà ó lè ni ọjà tó ọmọ pé wọ́n gbé ni. fóònù ta ọ̀sán wà wọn ta àwọn twenty thousand. kódà ń àwọn mọ̀ọ́lù àwọn onímọ̀ọ́lù pé àwọn ń bọ̀ bàtà fún mọ̀ọ́lù pé òun ò ní yé yọmọ pẹrẹn gbogbo ìgbà yọmọ pẹrẹn ṣùgbọ́n oko obo ní ti rẹrẹn àtàdé kí wọ́n gbé ẹran mi tó bá ti dé ẹ̀rọ aláṣẹ náà pé ẹran táwọn wá ní ìrọ̀lẹ́ ta sọ́dọ̀ wọn tà á níbi tó tó kọ́ sí gbogbo ẹni tí wọ́n tún rajà olè náà òun náà rajà àrọ́ọ̀mù so ká jìnà sí gbogbo àwọn nǹkan yìí ọ̀ngọ́jà mo díwó káàkiri kódà lọ́dọ̀ Yorùbá náà wọ́n sọ pé agbépo lọ́jà ọjàlè wọn àfọwọ́ bí ẹni tọ́ra torí pé tó bá jẹ́ pé àwọn ọ̀bára lọ́wọ́ ẹ̀ ti ń gbé káàkiri àṣírí rẹ̀ ó irú rẹ̀ lọ́sẹ̀rẹ̀ nígbà aṣọ àfọwọ́ ọmọ ká gbé lọ bí ọ̀rọ̀ àwọn tó ń ta àgbàdo tó ń supply bíórì so ọwọ́ aṣọ òfìgbà tó rí i pé wọ́n ń lo ọkà bàbà fún ọtí ọwọ́ rẹ̀gúléètì pé ẹni tó bá fẹ́ ra ọkà bàbà iye báyìí ló ń kálukọ́ mọ̀ tí ò ní ju tó mọ̀ fi jẹun lọ torí pé tí bá ń rà kọjá àwọn tí wọ́n jẹ tí wọ́n fi ṣe kókó àbí wọ́n fi ṣe nǹkan tí wọ́n jẹ èyí tó bá ṣẹ́kù wọ́n fi ń ṣe ọtí ọwá gbé òfin kalẹ̀ ọ rẹguléètì bí wọ́n ṣe mọ̀ ọ̀tá nǹkan yẹn tó wà sápá àwọn ìjọba tiwa so wọ́n pàmí tí ọtí wọ́n ń fún àwọn ń sìgá ní láńsẹ̀sì wọ́n ń ṣe pé nípa àwọn ń gbé àwọn iléeṣẹ́ fún wọn gbogbo nǹkan èèwọ̀ wọ́n ń hàn láwo rẹ̀ kódà wọ́n lè fáwọn atẹ́wọ́n náà ń protesti pé ráìtì wọn làwọn náà wà àwọn agbófinró náà wọn gbó lọ́wọ́ wọn àìpé àdéhùn tá a kóra wa sí ni ṣùgbọ́n wa láàjọ gbára wa lọ́wọ́ mú nígbà táwa náà bá ti sọ̀pláì wọn mọ́ nǹkan yóò dínkù láàrin àwùjọ ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ pé ara àdánwò àti fẹ́ dilé tọ́lọ̀ ní ọmọ bẹ́ẹ̀ tí ń tajà ìwọ̀ ìbẹ̀ lára wọn ìwọ tó ń sọ̀pláì àwọn tí ń ta ọtí lọ́kà àbàbà lọ́tíkà wọ́n ló ń tọ́ka àbà fún wọn wọ́n ló ń kó kákí lọ sí bíúrì ọwá ní ọmọ kan mu títẹ́ ọkọ̀ lù ọ́ tó ṣe kí ni ọkọ̀ ẹbí rẹ̀ wàhálà yẹn jáwé yẹn tí wọ́n kán lẹ́sẹ̀ látara fún mu tí òsáàjò kan lẹ́sẹ̀ nìkan ni wọ́n ti pa fámílì òun ní àbáyítáwà náà bẹ̀rẹ̀ àti ẹnìkọ̀ kan wa kí àwọn òwò tó jẹ́ òwò èèwọ̀ yìí àbí Allah subhanahu wa ta'ala àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run kò fi iṣẹ́ rí kó fi pààrọ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa. Ah, jazakumullahu khairan ọlọ́run bá ní ìsàn ẹlẹ́sìn lóore látàrí ìjọba àkókò àwọn ìbéèrè tí ó ti wà nílẹ̀ ẹnìkan béèrè pé káwọn kọjá pamọ́ ń kọ́. Ah, Allahu akbar. káwọn kọjá pamọ́. àlẹ́ sọ̀rọ̀ àlẹ́ sọ̀rọ̀ ní ẹnìkan ò ní mọ gbé kọ ọjà pamọ́ lọ́jà táwọn èèyàn ní bùkátà sí oríkà yẹn bẹ́ẹ̀ lákòókò tí ò sí ó ní àyàfi kọ́ jẹ́ ẹlẹ́sẹ̀ ìlà ọ̀tí ò àfi ẹlẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ nírú ẹni bẹ́ẹ̀ so ni pé àyàfi tó bá jẹ́ pé lápẹ̀rẹ̀ iṣu pọ̀ láwùjọ ẹ wá wò pé yọ̀ọ́ máa jẹ́ ẹ̀rọ ẹ lè fi bẹ èlùbọ́ èlùbọ́ náà tó wá sọ púlọ̀sì ẹ wọ́n tó bá ti di pé ò sí mọ́ ẹ gbọ́dọ̀ sí kíni ẹ gbọ́dọ̀ kó jáde mo ká fẹ́ kírètì àti bíkà àti bíkà àti bíkà kódà ọba àwọn tí ń tepo wọ́n bá wọn náà wí nípo wa inú táǹkì wa one thousand kìíní kẹtọ́ dípò. táwọn ìjọba bá ti ń bẹ̀rẹ̀ bí èsì tàbẹ́ fún òkun báyìí nípa kó ti lè fún rẹ̀ ni. àwọn ọmọ wa sí ni pé inú mítìrì tá a sí ni pé ẹgbẹ́ báyìí alájìláwáyá ni ó sì tiẹ̀ tó ń bá tà sẹ́ń ní ọ̀wọ́n ẹlòmíì ọ̀tà. òṣàrì ó ti sojú mi rí ilé epo kan lẹ̀ ní sàkíńdí báyìí náà ni mo rò pé àfẹnukò wọn ni pé káwọn ò ti ilé epo ilé epo ìwọ̀n wà ń kàtì ẹ̀ lọ́ńtẹ̀ wọ́n wá rí àwọn bóyá àwọn ọlọ́pàá ẹgbẹ́ lókun amú ènìyàn ó sojú mi ni. ẹ̀fọ́ dú láfẹ́ dàbí mi dà. dàbí mi dà tí máa fọjú ta lọ́ba. ìjà bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala tábà tó wù àwọn tó lọ́hùn kẹ́ ta pọ̀ nínú nǹkan yìí mùsùlùmí ni. àwa sì la táyé sí ọlọ́run ni ẹ̀yin la mú jáde láti wá sí kíni ta'muruna bil ma'ruf. ọ̀sẹ̀ náà àwọn àlè lè mú nǹkan. kọ́ wá jẹ́ pé àwa gan-an ni igbá àbàjẹ́ láàrù lórí lágbè lọ́wọ́ ọlọ́run kí. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ká tó fún ara rẹ lẹ́yìn àǹfààní bá mm. ọ̀kan náà wọ́n lè béèrè àwọn ọyẹ mú fifty thousand naira wá lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta ẹgbọ̀n rẹ thousand ẹ mú nineteen thousand naira wá lẹ́yìn oṣù kan àdídí àwọn tó ń ṣe èwo aláwọn sówó kí lórúkọ ẹ èédú nígbà kan lẹ́yìn wọn kó bí kìnnìkan mílíọ̀nù lọ. wọ́n lè pé kìnnìkan alákọ̀ọ́kọ́ ni pé nù sẹ́rí àṣìláàmù àwọn fi owó ṣòwò ni ìyàtọ̀ pé owó gangan ni láti ṣe business we, we trade with money not we trade in money ìyàtọ̀ ń bẹ láàrin rẹ̀ so àwọn eléyìí náà oníjìbìtì ni wọn kódà ó mm. ṣẹlẹ̀ níbi ọdà pé níbi kẹnẹrin wọn kà lóko kẹwọn wọlé wọn ń jáde wọn ń jà èmi ìjókò èmi náà fẹ́ràn owó àdámọ̀ owó ọmọ ẹ̀dẹ́yẹ̀ ní kó ká fẹ́ràn owó àtàkọ́kẹ̀ mọ́ pọ̀ jù káwọn bàdé fún bẹ́ẹ̀ jábù tí ó bá fọyín lójú wọ́n lọ wá kó sí tọ́wájọ́sẹ̀ kan yóò ti báyìí tọ́wájọ́sẹ̀ kan báyìí báyìí wọ́n ká kó tó sí wọ́n wò pé ah, àṣẹ ti dìrìnà àfá wọ́n ká kó èmìnà ẹ̀sẹ̀ èmìnà ẹ̀sẹ̀ àfijọ́ di pẹ́ẹ́ dùkà eléyìí ní òwò ìwọ ni o. ọ̀kan sun fún jọ̀ bí ọwọ́ àgbà yìí gbà wọn lọ gbà á lẹ́nu. ẹni ó ah. pàgà ẹni ó kó tẹ́wù tó wàhálà tẹ kóra yín sí ni kódà òfò àtún ah, kì í lẹ́ẹ̀kan ọlọ́run bàríkẹ́ ọlọ́ba ní ìsẹ̀yìn ẹ̀sìn olóore àtún fi àkókò yìí sọ fún gbogbo ẹ̀yin èèyàn wá ní pé àwọn sábò yusuf al-mujahideen wọn náà wọn ti ń bá wa sọ̀rọ̀ láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ náà ọlọ́run kò kún wọn lọ́wọ́ bákan náà èmi ọmọ ìyá yín kọ́sùn mikael bakọjá èmi ni mò ń tún wa kọ́ wọn lẹ́nu ọlọ́run ọjà wàrà àdìbìtọ́dà ah, bákan náà ni pé ètò wa yìí ètò àlùfọ́kọ́ ọ̀nà àtún retí àwa tí a bá fẹ́ dá sétò àti orí pé nǹkan náà ń ṣe díẹ̀díẹ̀ àwọn tí wọ́n sì ti ń gbọ́ tí wọ́n ti ń respond dáadáa àwọn tá a bá fẹ́ kó wọlé zero eight one two two nine two two one eight one zero seven zero six two five nine nine nine nine four naam ẹ ti wọlé. salaam aleykum. na ọ̀dà mi pé. nẹ́tíwọ́ọ̀kì rẹ̀. salaam naam naam kí n yín. omi jẹ́ mi kọ́ dára láti ṣàtẹ̀lẹ́ yìí. naam àwọn tí wọ́n bá wá ọ̀lẹ̀ ọ̀pọ̀ wọn ló máa fún ìgbà ọba ọ̀rá sí ara ìpinnu tó lè jẹ́ pátára fún wa tí kò lẹ́tọ̀ọ́ láti rà fún wọn. wọ́n lẹ́tọ̀ọ́ pé kálẹ̀ láti gábáyà fálágbà sí àbí kẹrọ tí fún wọn ìwọ náà ni. egun ó lè máa le. nínú ọ̀kan tá a rántí mẹ́nuba náà àwa tá à ń talẹ̀ ilẹ̀ tá a ti pàṣẹ nìkan kápútà fún ẹlòmíì àtẹnitọ́ra àtẹnitọ́ta inú òwò ìwọ̀ Ah, jazakumullahu khairan bí ó ti ṣe rí nìyẹn. Wà á ní sáà Wọ́n ní ẹ̀dàpọ̀ ẹni tí nǹkan ṣúmú Àgbàálẹ̀ yẹn lópin ìgbà tí ọba ní pé iye báyìí la iye báyìí lásán torí pé àgbàálẹ̀ ta mí òye. Òye wa tó dára. Ìjọba ti ní pé ọ̀sán ju. Ní ìṣẹ́ni tó bá wọ́n ti ẹ̀sánwó rẹ̀ kalẹ̀ ẹ̀sánwó kájú kalẹ̀ ẹ̀sánwó kájú kalẹ̀ tí ò sì sí kájú ẹ̀kọ́ lẹ́tọ̀. ṣùgbọ́n ẹ lè lọ yáwó lọ́wọ́ wọn. ẹ lè lọ yáwó ní ọwọ́ wọn pé ẹ yá mi lówó. ọba dà ti kó kájú á san gbèsè yín padà fún yín. yóò kọ́ làwọn bàlùkà kó sàmì fún wa. náà sàrà wà lẹ́kùn. náà mẹ́tí wọlé o. náà. ẹ̀ńdà bèbèrè ni wọ́n bèèrè níbi àwọn ẹni wọ́n yà àwòrán yẹn níbi èèyàn ni àbí àwọn. olùyà àwòrán olùyà àwòrán èèyàn àwòrán èèyàn. nǹkan lẹ́mìí. kódà ẹni tí bá ń ya fọ́tò tó bá yẹ lẹ́yìn fọ́tò tí bùkátà béèrè fún pé a fẹ́ ya passport bí a fẹ́ fi hajj àbí fún security òun ní ọ̀lẹ́tọ̀ ó kó sábẹ́ iṣẹ́ ìwọ̀ náà. àbí ó ti ṣe jẹ́ ìrìn àkọ́lọ̀ kó kún wa lọ́wọ́. náà sàrámà ètò. wàlẹ́kùn sọ́lá àbọ̀rọ̀ àti ọ̀kẹ́

wọ́n ra pé ọ̀tà lọ́wọ́ yín wọ́n ra síìtì lọ́wọ́ yín náà ẹ̀yìn ò kò ẹ̀yìn ò sí nǹkan kan. wọ́n yìí ò ní jẹ́ pàmò ṣàtúnjú náà pé ọ̀dà ti ń ra kíní fún mi torí pé tó bá jẹ́ pé ẹ̀yin tọrọ lọ́wọ́ wọn ẹ̀ ti bẹ̀rẹ̀ náà ti ń jẹ sámánù owó ọtí wọn. owó ọtí wọn. Assalamu alaikum. Naam. Naam. àgbọ̀rọ̀ yín o. Assalamu alaikum. Wa alaikum assalam. Naam, ìbéèrè yìí sà. Naam, naam, naam. Ìbéèrè mo fẹ́ béèrè nípa kọ́bẹ́kọ́bẹ́ tí àwọn aláṣẹ mọ́ta fáwọn ọmọ ẹni pé wọ́n ní kó mú lẹ́mbà. Ọmọ yìí lè jẹ́ kékeré ní sílẹ̀ jẹ́ rárá. Ìbéèrè ní tó tọ́. Tẹ́tẹ́ ní kejì àárín. Àwọn yẹn mọ́ ta èdè igi mángò. Igi mángò pé kó wó báyìí láàrin wa láti gbé ẹ̀kọ́ wọ́n wá sáàbọ̀ méjì wọ́n wá wọ ẹ̀dá rẹ̀ nílẹ̀ ẹ̀rẹ́tọ̀. ọ̀lẹ́tọ̀ lórí pé èso tí wọ́n ní bẹ lórí rẹ̀ òun náà ọjà tí ò tí ì kékeré tí báyà kò tí ì so ó wà ní kó ti so tẹ́nìyàn rí tó ti rí báyìí tọ́wọ́ ka kò sáburú ń bẹ̀ ibi irú ilé yẹn ṣùgbọ́n ti kọ́mẹ́kọ́mẹ́ tẹ sọ yẹn ara pé wọ́n fẹ́ wú àwọn ọmọ kéèké náà wọnú bísínẹ́sì ìwọ̀ láti lẹ́yìn wọ́n fi five naira yọ wọ́n já nọ́mbà lẹ́yìn ó lè mú kéke ó lè mú láńlá ó lè san fifteen naira ó lè mú tẹ́tẹ́ lélẹ́yìn náà àìsàn ọmọ rẹ bá ń ta introduce ọmọ rẹ ọmọ náà padà mọ ta baba ìjẹ̀bú àbí ti òògùn tọmọ àti àbá. bàbá àtàdọ́m ọlọ́run bá rí pẹ̀lú aláǹbẹ̀ fowó sàlékún dáadáa fún wa àwa tí a bá fẹ́ ta àwọn stars wa ní ẹ̀yìn ètò zero eight one eight seven nine nine six one eight nine zero eight one eight seven nine nine six one eight nine àwa tí a bá ìfẹ́ pè sórí nọ́mbà wa ètò àlùfọ́kọ́ọ̀dù zero nine zero seven seven. 597759 سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته